الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقني فون ونابا قنابا كي يبقى صلاة ونابا صفوان من فرارك ألهاكم التكاثر حتى زرتم المقابر ألها لهو أولاني إري wọ́n máa ń ní láìbón wà láhùn láìb àwọn nǹkan bíi géèmù bíi tọ́ì eré tọ́mọdé máa fi ń ṣeré wà láhùn àti àwọn nǹkan tí àgbàlagbà ti máa fi ń ṣeré àdámọ̀ àwọn nǹkan yìí náà ni wípé ó máa ń mú èèyàn gbàgbé nísìnyí fàpẹrẹ ẹwà àwọn fútbọ́ọ̀ tí ń gbá káàkiri àgbáyé lẹ́nu láìbón wà láhùn eré ọmọdé ni eré àgbàlagbà ni àdámọ́ ẹ̀ onípo máa ń jẹ́ káwọn èèyàn kí wọ́n gbàgbéra mélòó mélòó àwọn èèyàn tó jẹ́ pé látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù yẹn wọn kì í kírun déédéé mọ́ torí táwọn èèyàn bá fi ninety minutes tí wọ́n bá fi wo bọ́ọ̀lù wọ́n lè fi nine hours wọ́n lè máa fi discuss ẹ̀ o ò rí bí Messi ṣe gbà òòrí bí Chelsea ṣe gbà òòrí bí Ronaldo ṣe gbà òòrí bí kinní kan ṣe gbà so gbogbo àwọn àsìkò yìí zikirullah kọlà ìrántí ọlọ́run ọba á nǹkan tó kéré torí pé kí ni alhahum aláhùwò eré àgbàlagbà tí wọ́n ń wò ó ti jẹ́ kí wọ́n gbàgbéra orí eléyìí náà la máa wà àwọn oríṣiríṣi nǹkan la máa bá yí ilé ayé tájẹ nǹkan amusement àwọn nǹkan tí máa mú yàn lódùn wọn á sọ pé amúlùdùn àwọn nǹkan yìí sì ni nípìnlẹ̀ ẹ padà rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ni ìgbà míì máa ń wà nínú àwọn nǹkan yìí tí ò kì í ṣe nǹkan ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n báwo èèyàn ṣe ń lò ó ló sọ di nǹkan ẹ̀ṣẹ̀ kò sí aburú ń bẹ̀ kéèyàn ṣe exercise tó bá wá decide pé irú exercise tóun fẹ́ ṣe òun ni pé kóun gbá bọ́ọ̀lù ṣùgbọ́n àwọn bọ́ọ̀lù tí wọ́n ń gbá káàkiri lágbàáyé lónìí àwọn nǹkan tó kó sínú ó ti pọ̀ nínú tó kó sínú òun ni tẹ́tẹ́ gbogbo àwọn tẹ́tẹ́ tó ń gbá lágbàáyé lónìí ẹ pé ètò pọ̀ jù orí bọ́ọ̀lù orí spọ́ọ̀tù ni wọ́n á ní ikọ̀ ajá ń sáré spọ́ọ̀tù náà ni bóyá máa ń fajá sáré ni so àwọn èèyàn máa wò pókè ajé ilé ló máa win ajé ilé ni ò ní win lórí ẹ̀wọ̀n agbé owó lè àwọn bọ́ọ̀lù tó ń gbá yẹn Morocco ló máa win kìnní kan ló máa win wọ́n á ti gbówó lè rẹpẹtẹ so ń gbà tí àwọn kan bá wá win àwọn kan á jẹ wọ́n á rẹ́rìn àwọn kan á bẹ̀rẹ̀ sí sunkún àwọn tó wá gbé nǹkan yìí kalẹ̀ àwọn ò kì í lùzì ti wọ láéláé toró ti ní percentage tí wọ́n fẹ́ pín síta nígbà táwọn èèyàn bá gba one billion lọ́wọ́ àwọn èèyàn tó ń play game one billion naira wọ́n dẹ̀ rọra yọ hundred million ẹ rí i pé ìdá mẹ́wàá ni wọ́n rọra yọ hundred million two hundred million yẹn ni wọ́n fẹ́ pín fáwọn èèyàn nine hundred million yẹn àwọn tó ń ṣètò ẹ̀ àwọn ni wọ́n nìyẹn so ẹ̀yin náà ní wàhálà bó jẹ́ he lówó ni bó jẹ́ bí lówó ni wàhálà ti yín ni àwọn ti jẹ owó tiwọn so oríṣiríṣi gambu làwọn èèyàn gbélé lórí nínú àwọn nǹkan tó sọ àwọn bọ́ọ̀lù di nǹkan ìwọ̀ fún mùsùlùmí òun náà ni pé bẹ́ẹ̀tì ni nípìnlẹ̀ gbogbo àwọn nǹkan tá a bá fẹ́ ṣe tó bá di tó jẹ́ wípé wọ́n máa fún wa ní nǹkan látàrẹ̀ tó wá jẹ́ wípé a ní láti sọ initial capital a ní láti san initial payment pé owó fọ́ọ̀mù owó fọ́ọ̀mù yẹn àwárí pówó yẹn pọ̀ ju owó pé àkọ́ni ọkọ̀ ra fọ́ọ̀mù lọ ó ti wá di wípé ó ju administration money lọ inú ẹ̀ làwọn èèyàn ti wá wò pókè lágbájá ẹ jẹ́ ká fún iye báyìí tàbí ẹ̀dùn ẹ jẹ́ ká fún iye báyìí ó ti di tẹ́tẹ́ àwọn tó ń ṣe Quran competition àwọn kan náà máa ń ṣe nú wọn wọn á ní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ participate níbi Quran competition yẹn ẹ máa san five thousand naira owó registration tẹ́ bá wá sọ fún wọn pé bó náà ṣe ń ṣe owó registration yẹn wọ́n á ní inú ẹ̀ ni wọ́n ti máa fún àwọn tó fẹ́ fún ní gift inú ẹ̀ náà ti máa fún wọn owó registration yẹn wá lè gbà lọ́wọ́ èèyàn bíi hundred tán bá wá gbà tán wọ́n á wá yọ ọ́ mbẹ́ wọ́n á láwọn fún èèyàn kan ní hajj wọ́n láwọn fún èèyàn kan ní omura wọ́n láwọn fún èèyàn kan mọ́tò nínú owó yẹn irú Quran competition yẹn náà ti di tẹ́tẹ́ èèyàn gbọ́dọ̀ sá fún gẹ́gẹ́ bí mùsùlùmí so gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká gbìyànjú ká discipline mi ara wa àwọn wo bọ́ọ̀lù ìfàsìkò ráre ni ẹ wo iye owó tíjọba kọ́tọ̀rù tí wọ́n ná lórí bọ́ọ̀lù yìí wọ́n ní two hundred and twenty kan ní bóyá two hundred and twenty billion dollars two hundred and twenty billion dollar ṣó ti yé owó yẹn wọ́n ń ṣírò iye owó bọ́jẹ̀tì tó jẹ́ fún bọ́jẹ̀tì nàìjíríà bóyá ọdún mẹ́wàá tí ó bá jù bẹ́ẹ̀ lọ gbogbo owó tíjọba nàìjíríà máa ń ná fún ọdún mẹ́wàá kọ́tọ̀rù fi gbá bọ́ọ̀lù tí ò ní poṣù kan ẹ wá worú owó yìí àwọn kan ní à látara fúbọ́ yẹn àìmọye èèyàn ló ti gba Islam à tí wọ́n bá kó irú owó yẹn wá sí Áfíríkà àwọn àpapọ̀ ń ṣe dáwà tí wọ́n ń fún wọn lówó pé ókè a máa fún yín lówó oṣù for the next twenty years jọmọ́ wọ́n á sì máa sanwó oṣù yẹn gbogbo àwọn ìmọ̀ọ́mù tẹ rí tán di ọ̀daràn sígboro yẹn tó jẹ́ pé tẹ bá pàdé ní kò mọ àfa máa fà yíya báyìí ni pé ah owó lágbájá owó tàmẹ̀dù owó gbá owó àwo ebi ló fà á kọ́lọ́ má fi bí pa wá gbogbo yẹn ní rí mọ́ táwọn afáàyẹ bá rí jẹ tí wọ́n rí mu ní ọ̀nà ọ̀rọ̀rùn tẹ bá pè wọ́n pé kí wọ́n bá yín sorúkọ súnà ọmọ wọn ní wá wọ́n á bẹ̀rẹ̀ sí sòdodo fún yín pé àfà kò ṣe nídìí káfà wá síbi súnà ọmọ ẹ ẹ̀yin náà jókòó ẹ ẹ pa ẹran ẹ jẹ ẹran ẹ jẹ ráìsì ẹ jẹ tọkí fúnra yín kẹ pé ọmọ yín lẹ gbórúkọ ọmọ yín jáde torí ń pa àfa àti bízì àfa àti ṣe kíni ó ti bízì ṣùgbọ́n gbà tí ò sí nǹkan lẹ̀ àwọn àfa jẹ́ kó yé yín bọ́mọ táwọn àfa ò bá jókòó jọ mẹ́jọ ẹ̀ ọmọ yẹn ò lè lálùbáríkà o torí kíni torí bísínẹ́sì tiwọn irú àwọn owó yẹn ẹ wo tẹ bá dé àwọn villages báwọn kèfèrí ṣe ń kó àwọn ọmọ mùsùlùmí lọ torí pé wọ́n lọ dá hospital kalẹ̀ síbẹ̀. Si tẹ bá sọ pé ẹ má fi islam lẹ̀ wọ́n á ní ah, islam tá a ti ń ṣe látọjọ́ ìṣọkọ hospital fún wa ṣe mọ̀ pé kò yí àwọn ṣé islam sọ fún ẹ pé tó bá ti ṣe islam a máa kọ́ hospital fún ẹ rárá islam ń ṣẹ̀sìn ẹ̀tàn jẹ láàrin wa àtọlọ́run islam wà ebi ò bá máa pẹ́ o gbọ́dọ̀ ṣe islam ìyà ò bá máa jẹ o gbọ́dọ̀ ṣe islam o gbọ́dọ̀ fi islam lẹ̀ ṣùgbọ́n ṣé gbogbo wa la máa gbọ́ yé bẹ́ẹ̀ gbogbo wa kọ́ ẹwà àwọn ẹlẹ́ha sọnù kan tí ìyá rẹ̀ gbé kan gbé sí orí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n jọ ń sun rárá ẹ̀ àwọn kọ àwọn ìtọ́jú àwọn káwọn ayé eléèbí ni wọ́n ìyá tó dẹ̀ gbé wọn wá sórí online náà náà wọ́n fẹ́ fi wọ́n jẹun ni the next thing òun náà ó yá ẹ̀yìn ìyẹn wá dáwó fáwọn ẹlẹ́ha kọ́nà má fi ibi pa wá sòkò ń tẹ́bi ò lè sọ ẹ̀dá ebi lè sọ̀yàn di apààyàn ebi lè sọ̀yàn dẹ tó ń gbébọn ebi lè sọ̀yàn dòpùrọ́ ebi lè sọ ẹjú òṣè ṣìnà tẹ́lẹ̀ lóníṣìnà kọ́nà má fìbí pa wá so irú àwọn owó yẹn àwọn ibi tó yẹ kọ́ ná sí rẹpẹtẹ tó lè jẹ sábàbí kí millions of people kan gba Islam torí àwọn yẹn a máa wá justification fún wọn sòkọ́ náà bá kó ṣàánú lóòótọ́ wọ́n gbìyànjú láwọn ọ̀nà tó pọ̀ láti dẹ́kun àwọn aburú wọ́n sì fi àpèjúwe tó dá lélẹ̀ rẹpẹtẹ láwọn apá kan ṣùgbọ́n yóò justify ohun tó host yẹn èèyàn lè wá bí wá pé kí ni ìdájọ́ Islam lórí ká host World Cup òun náà ni pé ẹ má host ṣé àwọn kọ́tọ̀rù láǹfààní àà tí wọ́n sọ fún yín pé wọ́n consult àwọn àfáà káwọn tó host ẹ̀ ni torí pé ohun tó kó sínú ohun tó pọ̀ ni ṣùgbọ́n wọ́n gbìyànjú láti dẹ́kun ìbàjẹ́ ṣùgbọ́n ohun tó ń host yẹn náà kò lè má fi orí pa àbàjẹ́ kankan lẹ́nu wọn o èmi wà tó jẹ́ pé lẹ́yìn ọdún márùn-ún látó yí àwọn èèyàn pé ah football ta host ní two thousand and twenty two ohun tó ń host àti as far back as two thousand and eleven ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ òótọ́ ti ń kọ́ stadium kan gbá kọ́ àwo two thousand and eleven so kọ́lọ́ọ̀bá kó ṣàánú fún wa kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa ẹ jẹ́ ká gbìyànjú ká lo àsìkò wa lórí nǹkan tó dáa ẹ gbogbo àwọn àwọn bọ́ọ̀lù à ń ṣe gbogbo ẹ̀yẹ ká bẹ lọ lórí ẹ̀mí wa kọ́lọ́ọ̀ yọ kó lórí ẹ̀mí wa tó rádánwò ni bẹ́ẹ̀ni èèyàn bá ti rọ̀ mọ́ báyìí wàhálà dé bó bá kú owó téèyàn á fi jẹun báyìí á fi repo sí jẹnẹrétọ̀ hypertension sì ni àwọn táwọn ń wò yẹn àwa náà mọ bọ́ ṣe ṣi owó ní pé wọ́n ṣi owó ní gbogbo báwa ṣe ń wò wọ́n yẹn àwọn kan ká kòkó lọ ni àwa táwọn ò sí ọmọ ní hypertension bp tiwa máa lọ sókè. Okay ẹlòmíì sì bí bọ́ọ̀ì ṣe ń lọ sí ẹlòmíì máa lọ parẹ́ ẹni ẹlòmíì ti fọ́ tv inú ilé ẹ̀ níbi jubilation pé inú ẹ̀ ń dùn ẹlòmíì ti gbáyàwó ẹ̀ létí bí ọkọ àtìyàwó mi ti bẹ̀rẹ̀ sí jábá pé ah club ẹ ló win club tèmi ló win ẹni tí mo support ló win kíní kan ló win àìmọye ọ̀rẹ́ àtọ̀rẹ́ tọ́ta ti ṣẹlẹ̀ láàrin wọn báyìí torí Messi àti Chelsea so àfikọ́ náà kó ṣàánú fún wa ẹ wò fẹ́ táwọn èèyàn ní yuhibbunahum ka hubbillah wọ́n nífẹ̀ẹ́ àwọn nǹkan yìí nǹkan wọ́nranwọ́nran yìí gẹ́gẹ́ bí ìfẹ́ tán ní sọ́dọ̀ o kódà gbà mí wọ́n tún nífẹ̀ẹ́ àwọn nǹkan ìjọ ọlọ́run lọ. wọ́n lè já nítorí àwọn nǹkan yìí kan balẹ̀ jẹ́ pé ah, a máa da gbogbo ẹ̀rú ni wàlẹ́dínà àmọ́nu aṣáájú ọ̀gbàlélà ṣùgbọ́n àwọn onígbàgbọ́ òdodo ìfẹ́ tí wọ́n sọ́nà wọn bá ìfẹ́ tó ga ni kọ́nà ọba kó ṣe àmì ẹnìkọ̀ọ̀kan wa kọ́nà kó mú wa dúró kó jẹ́ kí ìfẹ́ ìsìn yẹn kó lékè lórí ẹ̀mí wa ju ìfẹ́ gbogbo nǹkan lọ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين